oògùn fún èyíkéyìí nínú heart problem àìsàn ọkàn àwọn àìsàn ọkàn tó ń da ọkàn láàmú ẹlòmíì ò lè mí dáadáa ẹlòmíì kó tó ṣe díẹ̀ yóò ti rẹ̀ ẹ́ weakness of the heart gbìyànjú kó bá mi wá garlic wàá bó garlic yẹn wàá bó wàá wá blend garlic yẹn wàá wá sieve ẹ̀ omi gálíkì yẹn wàá gbé sẹ́gbẹ́ kan everyday bí wàá máa ṣe nìyẹn wàá gẹ́ẹ̀tì kalonji oil black seed oil habatu sauda wàá wá bu ṣíbí méjì habatu sauda wàá bu sínú garlic tó blend yẹn tó ti sieve yẹn kó mix ẹ̀ papọ̀ ẹni tó ní weakness of the heart tààrùn tí ọkàn ẹ ní problem kó mú láàárọ̀ kùtùkùtù kó tó jẹun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 cancer diabetics asthma kidney problem gbogbo ike nínú ikú nìkan ni kíní ó lè wò prevention ni treatment ni cure ni òun láti ní sílé kí wà family ẹ̀ máa lo powder ni ó wà effective ó dẹ̀ gba láàbù kọjá scientific approve bákan náà ni ká gbìyànjú ọkùnrin tó ń pè nǹkan ọmọkùnrin ẹ̀ ìdákọ́lẹ̀ ń dà láàmú arógbòsà ń dà láàmú wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ get caterpillar àti transformer àti miracle leaves wàá máa perform confam wàá lè tẹ́yàwó ẹ lọ́rùn low sperm count weak erection quick ejaculation get product wa mẹ́tẹ̀ẹ̀ta ìbísí ni láìta alábákan náà ni obìnrin tó fẹ́ conceive kíákíá tó ní ovulation problem gẹ́ẹ̀tì caterpillar bí sínú láì wá finú ṣoyún wá fẹ́yìn gbọ́mọkàn bákan náà ni obìnrin tó ẹ kí wọ́n gbé nǹkan sínú wúńbù ẹ̀ abẹ́ni tó fà ti pẹ́ lára ẹ̀ abẹ́ni tí wọ́n fún láfúnjẹ lójú oorun lójú ayé ni gbogbo àwọn èké nínú àwọn spiritual problem àti natural problem tó wà nínú sísítẹ́ẹ̀mù èèyàn miracle leaves ìyá àgbọ̀n dànù egbòogi tó lágbára ní ewé hundred ọ̀tọ̀ọ̀tọ̀ àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve ẹ̀ ó lágbára púpọ̀ jù bákan náà ni obìnrin tó ní fibroid tó ní blockage tube gẹ́ẹ̀tì bulldozer met fibroid bẹ́ẹ̀ ni fifty thousand naira powder ni ó lágbára púpọ̀ àti memory booster fọmọdé àti fún àgbàlagbà ìsọyè ilé àmọ́ ẹwọ́sọ̀ palo plus two seven six one two nine five six three eight nine.